ẹ̀jẹ̀ mọ́tò tí ẹ̀jẹ̀ yà láti bẹ́ẹ̀ náà lẹ́yìn yìí o ẹ̀jẹ̀ ká máa kọ́ tó ń bẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi sàbẹ̀ máa ní gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ní ti dáadáa tàbí láìda ẹ̀kọ́ tó wà ń bẹ ni mo máa ń dì nígbà tá a lọ síbi ẹjọ́ tó dijọ́ kejì ẹnìkan bá pè mí onígbó kọ́bọ̀ ńlá ṣeré ó ní ìjọ ṣé tóbi náà bá fún ṣérò máa pọ̀ lẹ́yìn mi báyìí mo ní mo dá ọ̀tẹ̀ mo dẹ̀ dá ọ̀tẹ̀ lóòótọ́ èrò ò lè pọ̀ àfi tó bá bẹ̀rẹ̀ sí ní ṣéǹjì látòní lọ torí náà gbogbo wa ọ̀rọ̀ ẹ̀jọ́ náà ń sọ yẹ kí a fi kọ́gbọ́n o ní báyìí a pe dẹjọ́ ọmọ ẹgbẹ́ òṣèré ni ó dẹ̀ fara yí gbogbo ẹgbẹ́ pátápátá tó ti ẹgbẹ́ mọ́mọ́ lókà tó wà lọ. afẹ́fẹ́ àfààní pé chairman tampan ní ìkòròdú níbi tí dẹjọ́ wà kódà meeting tá a ṣe last àjọ wà ń bẹ̀ ni wọ́n bá àfààní pé chairman tampan ìkòròdú local government òjò olówó jòlú ẹgbẹ́ bá mi fún wọn látẹ̀wọ́. àtẹ̀wọ́ chairman wọn wà nítòsí òjòjò ló mo ti rí wọn tẹ́lẹ̀. ok tí ò bá sí torí àsìkò ẹ má jẹ́ ká waste time ẹ jẹ́ ká pe ìkan lára àwọn ọ̀gá wa láti wá represent the interest of the state governor ìyáàfin Esusu we have a state representative in person of popsin tí wọ́n jẹ́ ads wa popsin Ọmọ́tọ́lá the man that speak English with Ghanaian patient please can you put your hand together for him please. Ìjọba máa jẹ kó yìnbó torí yóò padà corrupt wa. Honourable Kofi Ọmọláyọ̀. The way he speak to This is the way eh, that makes me love him more. The assistant general secretary. Nípa ẹ̀jọ̀ láàrin ṣe nípa mi. Tampa Lagos State assistant general secretary Tampa Lagos State representing Tampa. Sọ́lù wàlá nàbí yẹlẹ kẹrin. Sọ́lá wàlá yìí wà sọ́lá. Mo fi àfáà Abdullahi Sheikh Muhammadu Muhammadu Ajanabalo mo fi kí gbogbo ẹ̀yin ará sọ́nà èyí èdè tẹ̀wá lórí ìjókòó. ní àìgbára ní òkùnkùn we really want to speak the voice of my governor Chief Mrs. Oye Oyewumi Esusu my name is Gobson Omotayo AGS Lagos State. ọ̀rọ̀ ìjọ tí a Council is ká sọ gonna take a very very lengthy time but the truth is this àwọn afáàní mọ̀mọ́ta ọdún kọ́ mọ́tò kẹ àmọ́ ẹ̀fọ́ríjì ni pé mo wọ̀ lọ́rọ̀ yìí ẹni tó bá ti kú ó ti bẹ̀rẹ̀ àgbéyàmọ̀ ti ẹ̀ nìyẹn gbogbo apátápátá la dẹ̀ mọ̀ pé wọ́n ní vox populi vox dei ohun ẹ̀dá ohun ìwọ̀n ọlọ́run from what we be hearing about the talk here today it tells all of us watch your back sọ́dọ̀ wọlé níbi. ẹ jọ̀ọ́ ẹ bá wa pàtẹ́wọ́ fún wọn. pàtẹ́wọ́ fún Tápà Lagos ẹ jọ bá a ṣe ń ṣètò yìí lọ làwọn kan ń wò wá láti London láti US láti Minnesota ìyá jùwọ́n ní London akíwọn jimijaro akíwọn náà ń wò wá láti Nàìjíríà bákan náà Kọ́lá Ọmọtọ́ṣọ́ àwọn kí ọmọ fáǹsì dẹjọ náà ni bákan náà ọmọ Táyọ̀ láti Minnesota akíyìn àti gbogbo àwọn èèyàn tó ń wò wá káàkiri irú ètò yìí náà la wà ti dẹjọ tó fúrò with this prayer thank you à ń fi àǹfààní di gbogbo àwọn lọ́gàlọ́gà wọn tí wọ́n ti lọ́gàlọ́gà wa tó ti wà ń bí gbogbo yín láàrin kọ̀ọ̀kan wọ́n ti ń collate orúkọ jọ. ẹ àwọn ẹbí ló fẹ́ tó pa wà lé wa lórí bó ti ẹ̀jẹ̀ pa sọ pé ẹnìkan ló máa sọ̀rọ̀ ṣùgbọ́n ẹbí sọ pé ẹnìkan ṣoṣo wà tí àwọn fẹ́ kó sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀sìn ìmọ̀ tá fẹ́ ṣe àgbàgbà fún wọn náà ni mo bàbá ní ìgbà màmá wa alhaja Khadija tí wọ́n máa bọ̀ láti wá sọ̀rọ̀. torí ẹ̀ mo fi fi àyè tá a máa wọlé jáde sílẹ̀ alájà. sàlámù aleykum. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. mo dúpẹ́ lórí ìkókó ìjókòó yìí. èèyàn tó dáa ni jẹ́jẹ́ ló máa ń ṣe kò jẹ́ kọjá yìí ó dáa fẹ́ bí ó dáa fára ó dáa fọmọdé ó dáa fàgbà but kọ́lọ́n bá mi fọ̀rùn kẹ́ kó bá mi tẹ̀ sáfẹ́fẹ́ rẹ̀ kó pa ṣiṣẹ́ rẹ̀ dúpẹ́ lọ́dọ̀ lọ alhamdulilayi. ẹ ti Allahu Akbar àwọn àfáà pè wá sí àkíyèsí wọ́n ní báyìí lọ́dún kan máa pàtẹ́wọ́ pé ìjókòó ìsìláàmù níbí ká máa sọ pé kẹ́bùrù ńlá kẹ́bùrù ńlá tẹ̀gbìr tẹ̀gbìr. ẹ ẹ bẹ̀rẹ̀ ti bàdàn lè pè ó ní kẹ́dùrù láì kẹ́dùrù sórí. ó mà sí lórí ètò ó sì lórí ètò. ọ̀rọ̀ orí ètò kọ́ lélẹ̀. àbá ọba tí bẹ́ẹ̀ bàbá àlẹ́ ìjọba wọn píláwí. wọ́n dúró àgà fún àṣọ. ó lọ ó lọ. ẹ̀wọ̀n àgbẹ̀ ó lọ wọ́n wí. ó lọ jẹ́ ọ̀rọ̀ nìyẹn o. ìlànà ìkò kí ó tó mi o. ẹ wo ìlọrin tí òkè tó bá dẹ̀ ní ọ́. àwọn náà wí ẹ̀ ẹ̀ bá wọ́n ẹnu ma wọ́n yẹ ká sáwádà. ẹ gbọ́dọ̀ ó ṣe. ó lọ àti ó láti àtẹ ìyàwó àtẹ àtúndé. kí ni ìyàtọ̀ ó lọ ó bá. ẹ ó lọ níbi amánẹ́jì ẹ bẹ́ẹ̀ láti àwọn méjì ọlọ́run ẹ̀ wò láti àwọn ó lọ bàtọ́ wá ní olùdá. olùdá lọ rẹ mọ òkè ń tó mi. mi ò jí ẹ ẹni tó ń lẹ. gbogbo wa náà ga gbogbo wa náà ga sí mọ́kọ mọ́tò èmi mọ́tò èmi kò ké lẹ́gẹ̀ẹ́ bí ó sì. ẹ jọ torí Ọlọ́run. àfa àgídí ló bèrè. ẹ ogún ẹgbàá là ń ṣe. Ah, ah. ẹ jọ ẹ má ra aṣọ bíi ó lọ pẹ̀lú ẹ láàrin yín tẹ̀wé kwara ní ìlú òkèlè wọn náà ẹjọ ẹjọ àṣẹ nǹkan ẹ̀gbá pápákpá bí ẹ̀gbá ṣe máa ń ṣe ẹjọ mo fọlọ́ mẹ́ fẹ́ ti gbọ́sà ẹ̀gbá ló ní. olóòkú ẹ̀gbá ó ti jẹ́ àyẹ̀ ẹ̀sọ́ tó ló sọ̀rọ̀ ẹjọ òṣèlú ẹgbàá lè wà yìí. ṣé ẹsẹ bá ọmọ ọmọ èkó pàtàkì. wọn làwọn fèsì wọn làwọn fèsì wọn làwọn fèsì wọn lè lọ fèsì wọn wá fèsì. ṣé ọ̀nà bàbá sábà ń ṣe kí ń lọ jàre. ọmọ èkó ṣé bá ṣe fọ́ ń lọ ní àbúdá wọn ló dáa. ọmọ èkó lápá kan ọmọ àgbà lápá kan. ẹ ẹ bí mo ti sọ ọ̀rọ̀ ọdẹjọ la fi ẹ má bínú kẹrí irúkiri yóò ní mọ̀sẹ̀lẹ̀ tó bá ní kí ni kárátà àdẹjọ tó máa ń ṣe is a fool and luckily he died on April. fool. So there must be some level of foolery in whatever we do today. Amen, somebody? Amen. Foolishness kí mo wí fún yín I told you is is eh, is olóyìnbó is Ghana oriented there must be some level of foolishness in whatever you do tùdọ̀ ní ewu báwo ni ò ń ṣe èmi ò ráyè o. ní báyìí a fẹ́ pe àwọn ọmọ ẹ̀jọ́ láti wá ah, alọ́jọ́ lè jẹ méjì alọ́jọ́ lè jẹ méjì ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe méjì ni ò lè jẹ méjì wọ́n ń bá kó àmọ́ kò sẹ́ni tí ò ní lọ́rọ̀ sọ́n pa bàbá ẹ̀ kódà ìwọ gẹ́gẹ́ bí wọ́n bí ọ̀rọ̀ ní ìwúrú mẹ́sẹ̀ náà tó ọ̀padà náà sọ̀rọ̀ náà bá ọlọ́pàá àforí ẹ̀dá ọ̀gá bá ti lọ aláàkọ́ fún mi. o tún kó fún àwọn afá níbi ìlú ìdẹjọ. ẹyẹ mo ti ń sọ̀rọ̀ ẹ̀ẹ̀kan ní bàá mi máa ń nà mí lọ́dún kódà tó bá ti ń bi July August what's wrong with this man náà lóun náà kí n mọ̀ pé tọdún lè ti kú mẹ́. so tani ẹ wàá pè tí ò lè rí wí pa bá bẹ́ẹ̀ kó sì nítorí eléyìí ẹ ẹwẹ́ wọn pé wọn bá fẹ́ sọ̀rọ̀ ìjà fún wọn láàyè ẹ má jẹ́ àròkà ẹ má kà wá jẹ́ òkun ẹ má jẹ́ ẹ bá bẹ́ẹ̀ ló kú ni tẹmọra kan ìwà àti ẹnu gbogbo ẹni wà lábàá tẹ́lẹ̀ ó gbọ́dọ̀ ẹni búrẹ́dì sínú lọ. ẹni àkọ́kọ́ tí ní àkọ́kọ́ pé according to the way they were seated kó má di pé àkọ́ńdà kìnìyàn ló. Eh, Abdul Fatai gbéra gbéra gbé àkọ́bí rẹ̀ lẹ̀ ọmọ wa bọ̀. lọ́kùnrin. lọ́kùnrin máa ọmọ ẹ̀ máa bọ̀ ìṣẹ́jú kan sí méjì ah, bàtà ó yà á nígbà tó ń bẹ gbòòrò ọmọ rẹ̀ ló ń yà á ọmọ bínú. wọ́n ní ní sùúrù nígbà wọn fi ẹ̀gbẹ́ ló ẹjọ́ bá mi ṣe wọ́n dáadáa ẹjọ́ bẹ̀ẹ́. bàtà ẹ̀ àṣeṣe ọgbà ọlọ́run adóòtì ọ̀gbà. sọ̀rọ̀ ní sọ̀rọ̀ ní one minute fi sọ̀rọ̀ nípa Gabriel. ọba mi jẹ ìṣe ìyàn gidi ayé kú àwọn ìmọ̀ràn tó bá fi ojú pẹ̀lú àtọ́pẹ́ bàbá mi ó gbóyìnbó ọ̀dẹ̀ kí n fojú páyà rẹ̀. àwọn àbá akẹ́kọ̀ọ́ lè sọ mọ́ ẹ̀mọ nǹkan bó ṣẹlẹ̀ ní pé bàbá ẹ̀ ló jọ ẹjọ́ òun lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán wọ́n bá ti ń fọ̀rọ̀ wá yọ̀jọ̀ lẹ́nu wò tó bá ti ń sọ ní kí ló fẹ́ kí n sọ náà á ó jọ bàbá ẹ̀ máàkì máàkì máàkì. ọwọ́ àṣà ẹ̀jẹ̀ bá bẹ̀rẹ̀ tó kàn. pé ọkùnrin ni olórí àwọn obìnrin pé làbó ti bọ́kùnrin náà ni obìnrin náà làkọ́kọ́ ọkùnrin náà láti máa fún private pé ọ̀gẹ̀ mo láì ọlọ́run ò jẹ́ kó tẹ̀jọ́ ká bọ̀rọ̀ mọ́ ẹgbẹ́ tẹ̀lé ọ̀tọ̀ ní bàbá lò. ẹ káàpọ̀ ẹ ní orúkọ púpọ̀ láti sọ gbogbo àwọn táwọn àmìbá nínú ọ̀làwọ̀ pé ìjẹ́jọ́ oníwà rẹ̀ ní ìjẹ́jọ́ èèyàn tó pọ̀ ọmọdé mọ́ra tó pátá mọ́ra irú èèyàn fi ìjẹ́jọ́ tẹ̀sán bàbá mi tẹ́yàn kan tó jẹ́ pé òfin gbogbo pààyàn rẹ̀ ó nífẹ̀ẹ́

bẹ́ẹ̀ mi mo tẹ̀sẹ̀ rán ilé tí. kò fi mi ẹyin tẹ láti kọ tó kún tẹsẹ̀ sí lọ́dún yìí lójú kùtì ó ṣe eré pé yóò kọ́ tó kún sí orúkọ tó kún sí. Bọ́lá wọn máa fún un ládàá fún Dógún ìjà nígbà padà sọ́dọ̀ mi tí ti jókòó lórí rẹ̀. Mo ṣe ń sọ̀rọ̀ ẹjẹ́ yóò bẹ̀rẹ̀ borí borí ẹ fún wa lẹ́nìkan. Ẹ ìyá wa tóbi. Ẹ sọ orúkọ yìí o. Ẹ jọ bí a ṣe ń ṣètò lọ náà ni àwọn màmá wa ń wọlé lé ìyàwó àmúwèrè pàdéwèrè ẹjọ ẹ bá lọ́nà tó dùn fún ọ. ọba wa yẹ mímọ́ ẹ lọ́wọ́ wọ́n ti wọlé ẹ bá fi gbọ́ lọ́nà tó bí. bákan náà là ń kí. bàbá wa wọ́n béèrè wọ́n ti wà ń bí ẹ bá wa gbọ́ lọ́nà tó bí. bákan náà ni pàrọ̀dé ó ti wà ń bí ẹ gbọ́ lọ́nà tó bí fún ọ. lábàṣèdè ó ti wà ń bí ẹ gbọ́ lọ́nà tó bí fún ọ. wọ́n sì rẹ̀ ìlọlá ó ti wà ń bí ẹ gbọ́ lọ́nà tó bí fún ọ. làrúbẹ̀ ó ti wà ń bí ẹgbẹ́ náà ló fi wọ́n ọ̀rọ̀ mi yàn ó ti wà ń bí. gbogbo ìgbé ẹjọ ẹjọ bí alága tampa máa múra sílẹ̀ tó bá ti pè wọ́n ó dẹ̀ ti wà ń bí nsì lẹ́yìn ìyá ìkọ́ ló máa sọ̀rọ̀. salamu aleykum wa rahmatulahi wa wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. èmi ni àfojúdẹjọ lóbìnrin. tó àwọn kọ́lọ́ọ̀kù àbúrò mi ni wọ́n hmm. àmọ́ kí o gbọ́dú bá mi ò gbọ́dún bá bàbá mi àwọn lọ àwọn lọ sọ mi ẹ̀kọ́ àtẹ̀mọ́ra láti primary school ìgbà tí mo ṣe wà nímọ̀ university days he was there ẹ má o ti jẹ́ káwọn àbúrò ẹ̀ kan sọ ẹkún báyìí alága kápá gbogbo Ìkòròdú a ti pè yín tẹ́lẹ̀. alága ẹ̀jẹ̀ gba microphone lọ́wọ́ yẹn ẹ bá mi ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ káwọn èèyàn tó wà ń bẹ̀ ẹ̀rí ni ẹ̀jọ̀ ẹ̀rí pòlíṣọ̀ ara ẹgbọ́n nǹkan tí ọmọbìnrin yìí sọ ó ní òun kọ́ ló bí òun ṣùgbọ́n òun ló dúró ti òun. ìgbà náà rẹ̀ pẹ̀lú ẹjọ́ sì ṣe mi lọ ní ẹ̀ o ó sì tún dúró ti ìyàn yunifásitì nínú wọn tó bá wù ọ́ máa ṣe. dáhùn bá ń kú báyìí jáde ta ni a fẹ́ pè. tampered success ikun for show Ìkòròdú mo kí ẹ̀yin bàbá wa ẹ̀yin àfa wa ọlọ́run àjẹkẹ̀ pẹ́ fún wa mo kí ẹ̀yin ọ̀gá ọ̀gá eléré gbogbo ọmọ ẹgbẹ́ òṣèré orí ìtàgé àti tampan àti antp àti tgma whoever wherever tàbá belong sí mo kí wa mo kí gbogbo ẹ̀yin ẹbí ará ọ̀rẹ́ junior moyiz every other one mo kí gbogbo yín gbogbo ẹ̀yin kọ́mítì ẹ̀yin ọ̀gá wa látòrí my able governor one-time governor of Thespians in Lagos State, Ogawa Reni Chitabe. You are well appreciated, sir. A shape. Um, I want to, on behalf of my national Able Indefatigable President of Tampan, Ogawa Iginla of Theatre, Otumba Bolaji Amuso, I want to welcome everyone and appreciate everybody for your support so far. And we believe that this family will receive more from you because um, ogawa dijo opimo ó bímọ ó and we will expect everybody to please always keep in mind pé àwọn ọmọ wọ̀nyí wọ́n nílò wa jù sẹ́yìn lọ. I wouldn't want it to be a case of lẹ́yìn ìní or probably forty days ká dẹ̀ gbàgbé wọn bẹ́ẹ̀ ẹ̀ má ìka ṣe bẹ́ẹ̀ ọlọ́run á gbà fún wa iṣẹ́ wa kò ní díṣẹ́ as we continue with the program I welcome everybody orúkọ mi ni Olúwọlé Òjòjòlú alága tampan Ìkòròdú ẹ ṣé. ẹ wá bọ́lá gàwálé àtẹwọ́. àní mo yóò bá àtẹwọ́ ń dòkun àfáà. wàhálà máa dé àtẹwọ́ ẹnu rẹ ó dàbí ẹnu ó dàbí ẹnu sà sí mi ẹni kú lọ́dọ̀ rẹ gẹ́gẹ́ bí wíwá wọn lè máa lọ níbi òkun gbàgbọ́ ó dàbí ẹnu sà sí mi ẹjọ ńlá ẹ àwọn àfáàní àwọn àtùmọ̀ ibi tí lè ní kọ́ńfọ́ báwọn ẹjọ ńlá rẹ ṣẹ́jú kan sí méjì lè ní péré ní àdúgbò tó ń gbé yìí gangan ẹnìkan péré á nípa ẹ̀. lè ní máa bọ̀ lọ́dọ̀ mi ń gbé wọ́n ṣe pàtẹ́wọ́ fún ọ ògùn yẹn ọmọ ọmọ ìdílé ìdìbò yìí náà wọn ló fọwọ́ bá mi yíṣẹ́ ilé ẹ̀ sọ̀rọ̀ sí ọ láàrin ìṣẹ́jú kan sí méjì ó lè ṣẹ̀jọ̀ tó kú lò. mo kí gbogbo èèyàn níjókòó ẹ ṣe a ò ní fi rú ẹ̀ gbà ọ̀gá rẹ̀jọ jẹ́ ẹni pẹ́pẹ́ èèyàn mọ́ra wọn ò ní ṣùgbọ́n wọn ò ní fẹ́ kí ẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn má ṣàlàyé tó mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ayé tí wọ́n lò wọ́n gbé ìgbé ayé rere nípa bí wọn ò ṣe ní bí wọn ò ṣe mọ̀ bí wọn ò ṣe jẹ́ nǹkan kan àwọn náà sọ mí di lady comfort gbogbo ayé mọ̀ mí sí lónìí gbogbo rere tí mo dà lọ́lá ọ̀gá dẹ̀ jọ ni. mo dúpẹ́ fún ìgbé ayé tó gbé pé wọ́n gbé dáadáa gbogbo ènìyàn ládùúgbò ló máa ń ròyìn wọn dáadáa kò tiẹ̀ nídìí pé èèyàn ròyìn

in fact ẹjọ́ nìkan ni star ṣó mọ̀ pé star lòun he never believe in the star he behave like everybody nothing seems special tó gbé ẹyin yòókù ó ní ìwé bá produce èèyàn kó tó lè fọ́ sọ̀yà èèyàn lórí ni wọ́n ti produce tó jáde látara ẹ̀ kọ́fì. ẹ jọ̀rọ̀ ó tó ọlọ́run produce èèyàn lórí produce àdéhùn. tá a bá wo agbo ọwọ́ wa agbo sílò tàbí ìsìnkà kan. ọ̀gá wáyé mímí ní pè yín mọ́ torí àṣẹ. ẹ jọ̀rọ̀ agbo sílò tàbí ìsìnkà kan wọn ni artist kan láyè láti sọ̀rọ̀ èèyàn madam no network ẹjọ́ láàrin ìṣẹ́jú méjì. Eh, kí ni mo fẹ́ sọ dagidagi dọ̀rọ̀dọ̀rọ̀ bọ̀dọ̀dẹ̀ bọ̀dọ̀dẹ̀ dagidagi dọ̀rọ̀dọ̀rọ̀ bọ̀dọ̀dẹ̀ bọ̀dọ̀dẹ̀ bẹ́ẹ̀ ni sàbúrì ìyẹn àti ń bọ̀ láti ṣọwọ́ ní tipẹ́tipẹ́ gbogbo èèyàn ló ń bèèrè lọ́wọ́ mi pé kí ló tẹ́kùn mi pọ̀ tó báyìí wọ́n ní ṣọ̀kọ mi ilẹ̀ lọ wọ́n ní ilé ọkọ mi ni o tó ló dúró lé ọdún dúró tì mí tí wọ́n dúró báyìí ni bí ìtẹ̀jọ́ ṣe dé kòròdú lé ní kò tẹ̀yẹ ní no network bá ṣe kóra wa kiri látàrí ìṣòwòlú nìyẹn tó lè ṣe ń kóra káàkiri náà bá ṣe pọ̀ tó túlé ti sùn ọmọ yẹn pọ̀ bí bàyí dáadáa tó lè sọ̀rọ̀ nípa dẹ̀jọ́ mo ń pray wípé kí ọlọ́run bá mi tẹ̀ sáfẹ́fẹ́ rere àwọn ò tí ì fẹ́ kó lọ ṣùgbọ́n ọlọ́run fẹ́ jù wá lọ ó wá dáa ju pé kó wà nílé kakọ̀ máa náwó lé lórí lọ so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn pọ̀líìsì wa tó dúró tì wá lórí ọ̀rọ̀ ìdẹ́jọ́ mo dúpẹ́ lọ́wọ́ everybody mo dẹ̀ fẹ́ ngbọ́yọ̀ kan tí mo kàn fẹ́ sọ bílẹ̀rì ẹ̀yà fún ẹ̀ má bínú sà ó ẹ̀ má bínú sà ó òun ni máa ń eh, ṣe sá lọ́sọ̀ bíbá ilé ẹ̀kọ́ nípa àwọn ọmọ yìí ẹ jẹ́ kí tẹ̀jọ́ wà lọ́rùn kí wẹ̀ máa dùn nígbà òun ṣe òkú tó dà sáyé òun náà ni àwọn ọmọ yìí ti ẹni wọ́n tún sọ ọ́n nílé yìí mo kí ẹ̀rọ ọmọ dáadáa mo ti dàgbò yìí sọ nílé yìí ilé ibi tí ìdèjọ́ tó ti ilé ìdè mo fẹ́ káwọn èèyàn support láti kọ́ káwọn ọmọ ẹ̀ máa kó lọ síbẹ̀ bíkọ́ sáàfẹ́ kọ́ máa gbé kákàkiri àní sọ jù bẹ́ẹ̀ lọ́jọ́ bíkọ́ máa skátà ẹ jẹ́ mo fẹ́ kí gbogbo àwọn ẹbí àtàwọn átìsì náà mo fẹ́ ká kárí àwọn ọmọ yìí along ẹni gbàgbọ́ máa ń pòdùsì nígbà tí dèbí ọdẹ kòròdú ajá kápẹ́t mọ́ sílẹ̀ bí tí a pè ní ire tacos gbogbo àwọn ọ̀gá wa ló wà ń bẹ̀ adẹ̀ ń wẹ́gbà adẹ̀ ń pòdùsì díẹ̀díẹ̀ so mo yìí sí náà pa iṣẹ́ yìí dáadáa mo fẹ́ kẹ́ bá mi kárí àlọ́ ọ̀dọ̀ yìí pòlítà kẹwàá bí àtẹ̀yìn dẹ̀rẹ́tọ̀ gbogbo ẹ̀yìn tí èmi nìkan jù bẹ́ẹ̀ lọ thank you God bless you. ẹ jọ̀ọ́ gbogbo àwa tí à ń ya àwòrán yìí mo fẹ́ kí ó position ara wa sí best camera position we will not like you to be here ẹ jọ̀ọ́ go and place yourself to the normal position please ẹ lè hang ara yín sí anywhere tí ó máa jẹ́ camera position bí àwọn àbá àdìbẹ́ bá àwọn ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún sọ̀rọ̀ wọ́n fẹ́ bá wọn tó wà ní ẹ̀gbẹ́ òsì sọ̀rọ̀ wọ́n dẹ̀bẹ̀ bá wọn tó wà níwájú sọ̀rọ̀ ẹ jọ. àwọn àpá ló máa bẹ̀rẹ̀ báyìí ẹ̀fẹ̀ra yín ní kámẹ́rà kò ní ìjọba àbẹ́ ilé ẹnìbọ̀dì kúrò níbí. bàbá yẹ́s ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ohun gbogbo báyìí kó ní kálukú kọ́ lọ jókòó táwọn ní kámẹ́rà kọ́ má ṣe dí àwọn èrò tó jókòó kọ́ má ṣe dí wọn lójú torí ibi táwọn lọ láti bẹ́ẹ̀ yìí please find somewhere to sit. Nice and let sit. Yeah, we'd like to hand over microphone back to our àwọn àfáà wa. Nígbà tí wọ́n fi àsìkò yìí gbé gbòǹgbòǹ fún àfáà wa, ìmáàmù wa, ìmáàmù wa Sulaiman láti fi fẹ́ dúrà. Ah, bàbá yìí ti bá wa fọ̀ sípẹ́, àwọn tó ní bẹ̀jọ́ rèé, àwọn tó mọ bẹ̀jọ́ rèé àwọn akọ́mọdéjọ délé délé délé délé àtijọ́ ṣe ìyàwó àtijọ́ ṣe sílé àtijọ́ ṣe oríṣiríṣi nǹkan dáadáa ẹjọ́ torí ọlọ́run tó bá ṣe sáyẹ̀wò ẹjọ́ ẹjọ́ ẹjọ́ àwọn ará wọn bí ẹjọ́ ẹjọ́ ẹjọ́ no noise please no noise please no noise please. No noise please ẹjọ ẹjọ no noise please ẹ jẹ́ kí n fi. eléyìí fi àtúntò kó tóbi pé a bẹ̀rẹ̀ um, program wípé ìlànà wà fún àwọn ìjókòó tó wà níbí àwọn bàbá bàbá wa nínú iṣẹ́ yìí wọ́n máa wọlé wá eléyìí tí àwa ti mọ̀ àwọn màmá màmá nínú iṣẹ́ yìí máa wọlé wá eléyìí tí àwa ti mọ̀ tí wọ́n bá ti wá jókòó kò ní dá sẹ́yìn kan tó ká máa lé wọn dìde tó ti yé ń ṣe ẹ̀jọ̀ àwọn afáfẹ́ bẹ̀rẹ̀ program ẹ̀jọ̀. Over to over to Chief Imam láti fẹ́ bú àwa Chief Imam Sulaiman. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ọgbọ́n tó ń bọ̀ láti ọlọ́run ọba fún mi ọwọ́ mi jẹ́ kí a fi ìṣòro ìlú ojú rẹ̀ agbára rẹ̀ ló sì fẹ́ kiri ìgbìyànjú ń pọ̀ láti gbé ìwé Ẹ má tó àga mi síwájú àga mi please no no no no no no ẹ má tó àga mi síwájú àga yẹn if gbogbo aláṣọ bá jẹnu jẹjọ tá a bá jókòó sílé we no do anything here today bàbá sọ pé bàbá yẹn fẹ́ ẹ bá wa fẹ́ that's it wọ́n ní kò fi sí àyẹ̀ lọ ni fún àwọn ọgá jẹ́mọ́ náà ti fẹ́ jókòó bẹ́ẹ̀ ni. torí ọlọ́run abọ́lé ọ̀dọ́ yìí ọ̀dọ́ ara yìí ẹ̀yin náà la rí wájú ju gbogbo wa tẹ̀lé yín ìṣe ní mọ̀ lọ́fà àmọ́ náà bẹ̀rẹ̀ ẹ̀mọ́ ìlú ọ̀rọ̀ yẹn lè kọ́ sọ́kọ̀ òkúrú ẹ̀tọ́ ní ọ̀nà ẹ̀rọ tí dọ̀dọ̀ ẹ̀mọ́ ìlú ọ̀gá ọlẹ́mì torí ọlọ́run tó ń sọ òótọ́ ọ̀rọ̀ ni tí gbogbo ọlọ́run bá tó kò ní tó fẹ́rẹ́ gbogbo wa ọ̀gẹ́nẹ́sì rẹ̀ ẹnìkan ò ní débi kó pẹ̀tẹ̀ ẹ̀mọ́ ìlú ẹ̀ṣáàjọ́ ẹ̀ṣẹ́ káàrún tọ́lú náà káàrún